bíbẹ nítòsí ọkọ rẹ̀ nítorí pé tọkọ ọba sí nítòsí tó ṣe é pé jìnnàjìnnà lọ́wà òṣòbìnrin kan tí ó sọ fún akọ́ nífẹ̀ẹ́ ọkọ òun nígbà tọkọ rẹ̀ ò sí nítòsí tọkàn rẹ̀ ọwọ́ abalẹ̀ ìrònú ọkọ bólọkọ wà kí ni ń sọkọ èyí ti rí tí ó yọjú sáwọn. ìrònú àti dààmú yìí ni ó máa bẹ fóbìnrin tóbìnrin bá jẹ́ kọ́kọ́ tiẹ̀ ọjọ́ kọ́tọ́ sọnù kọ́lọ́ ẹlẹ́dàá kọ́mẹ́jà sọnù mo sọnù kì í sọmọdé nìkan ni ló lè sọ pé mo sọnù ọmọdé lè sọnù àgbàlagbà náà lè sọnù bọ́kùnrin títí máa sọnù làwọn obìnrin náà máa sọnù. èèyàn lè sọnù ní ìgbà tó gun àtijá ń bẹ sísọnù èèyàn sì lè wáyé nígbà tí ò sógun tí ò sí jà kọlọ̀ ń dákun kọ́ máa sọ wá nù obìnrin kan ọkọ tiẹ̀ wá sọnù ó ọ̀kan kò rí nǹkan kan ó ṣe bí ká yọ lójijì kò rí nǹkan kan kọ́ yọ ìdààmú lọ́ọ̀bẹ fún un òun náà láti ìgbà tí wọ́n ti ń kí bọ́lá wọn bó ṣe wọ́n rírí ẹ̀mí ọ̀rọ̀ ẹ̀mí láyọ̀ ọlọ́run ní ṣe rírí tá a ti rí wọn kẹ́yìn lárí ma ọlọ́run bó kúkú ṣe wọ́n rírí àtìgbà títí ń sàmì àdó àyùn yóò padà dé ipò kan ṣẹ́gun tó máa kí tó máa ṣàdúrà fún bẹ́ẹ̀ ó lè pòṣé lọ sàá ó ronú lọ rẹpẹtẹ. ṣẹlẹ̀ yìí sì ń bẹ láyé má àbó ti kú dànù má tó ṣe pa pé nọ́mbà rẹ̀ ọlọ akọ àwọn ẹni tí wọ́n jọ lọ wọn làwọn ti tata kún ti pẹ kìí sọ̀rọ̀ ọdún kan táwọn náà ti rí má táwọn gbúrò rẹ̀ má anabi sallallahu alayhi nínú ẹgbà yìí nínú ẹgbà wọọrọ yìí tó bá rìn fi ń yé wa pé ìyàwó ẹni tó sọnù máa ń. ìyàwó ọkọ rẹ̀ tó sọnù táàrí mánà ni sísọnù ọkọ kò tú yìgì tí ń bẹ láàrin rẹ̀ àti ìyàwó rẹ̀ ìyàwó náà níyàwó rẹ̀ ó máa jẹ́ fún hatta ya'tiha al-bayan títí tálà yóò fi wá bá pọkọ yìí o ó ti kú o ọkọ rẹ̀ yìí o wọ́n rí ṣùgbọ́n.

táàrí má ìyàwó náà ni ọmọ ẹjẹ fọkọ rẹ̀ tó sọ nìyẹn títí tálà yóò fi wá bá torí pé al-aslu adamu at-taghyir òfin ṣẹ̀ríà ló sọ báyẹn wípé ntọ́jú òfin tí ò ní yí padà òun náà nípa yí padà ò gbọ́dọ̀ bá nǹkan tó ṣe wípé àti ìmọ̀pẹ́ni tí nǹkan kágun sọ́dọ̀ ti yí padà ọkọ sọkùn ọ̀fẹ́ yàwó mọ̀ ọwọ́ pàkànrí máa wá pé igi ti já igi ọjà ìyàwó rẹ̀ náà ni wọ́n máa jẹ́ ṣùgbọ́n òní jèèyàn rí kákò ti lọ rán rí fọ́dún mẹ́wàá ọwọ́ adé lẹ́yìn ìgbà tẹ́ gbèsìlè gbèsè gbèsìlè gbé ọwọ́ sọ pé n tó ṣẹlẹ̀ nísìnyí pé o feel like not marrying your wife again ah ọ̀dájú pé èèyàn burúkú lọ́ọ́ máa jẹ́ lẹ́yìn ọdún mẹ́wàá obìnrin yìí náà bá ti bẹ́ẹ̀ lómi lọ àwọn nítorí pé òun sọ àmàna. So tí ọdún mẹ́wàá wá kéré nínú ìgbésí ayé obìnrin lásìkò tóbìnrin fi máa sojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó àtìyá tí ń bímọ ọdún mẹ́wàá kéré tẹ́lẹ̀ náà obìnrin míì wà kẹ́ríkẹ́ gbogbo tí ó fi jẹ́ tí fi ìwọ wa lọ ọlọ́run rí odé lẹ́yìn ọdún mẹ́wàá wa lọ fẹ́ ma because as a matter of fact ó ti gbó ah ìwọ ń kọ́ síbo ṣe lọ lóde ni lẹ́yìn wọn àgbà náà ìwé ṣe kọ̀wé ránṣẹ́ kọ́ sọ kọ́ sọ pé òònu ìwọ ọmọ ibi tó wà báwo rí ọ àmọ́ tó wà mẹ́ẹ̀ ní pípí àwọn ìkọwọkọ̀ mi lọ ọ̀fẹ́ má tó bá ti sọ bẹ́ẹ̀ ó rí bọ́yọ̀ lè ti bímọ méje kí wò tó de àwọn abagbèsè ayé rẹ̀ jẹ́ ọba ìgbà ọ̀dọ́ rẹ̀ jẹ́ ó lò láì nítumà ọwọ́ akadé lójijì ọsẹ ẹnu pányápányá oníwà ọ̀fẹ́ má níbo ni Islam ti gbà bòsí bá Islam ọ̀fara má bòsí torí ẹ̀yàwó rẹ ni o tètè tálàyé ó fi wá bá àlàyé pé ó ti kú àlàyé pé ó ń bẹ láàyè ó ń fẹ́ àlàyé pé ó ti kú àmọ́ ó ti kọ́ ọ lẹ̀ títí tálàyé bá ti wá dé gbaná lóbìnrin lónà ó tẹ́kì decision rẹ̀ ẹ mọ̀ ká àdìsí tó ti síwájú sọ fún wa pé tí ọkùnrin kan bá ti di páàrí má tíyàwó rẹ̀ tó bá ti ké pé òun ọ̀rọ̀ kò má àtijọ́ yẹn láti kọ wípé yóò dúró ọdún mẹ́rin tó bá ti dúró ọdún mẹ́rin tá àrọ́ kan yẹn ajẹ́kọ́bìnrin yẹn yóò ṣe ìdá oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá àwọn afọkọ́tà àrímáyà nídàájọ́ kó ti kú tóbìnrin bá ti ṣe ìdá oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá lẹ́yìn tó ti dú ọdún mẹ́rin ìgbà náà ló tó lè lọ́kọ mi ìgbà náà ló tó lè lọ́kọ mi sọ̀ńtàdé fìyí náà tún fún lágbára nu pé ìyàwó ẹni tá a rí má ìyàwó rẹ̀ náà ní títí tá àlàyé títí tí àlàyé ò fìdé Al-Imam àwọn gbé adé fìyí jáde gbogbo ìgbà tí wọ́n sọ fún wa pé Ad-Daraqutni òun ló gbé àdìsí jáde níbo la máa wá sí a máa wá sí inú tírà Sunanu Ad-Daraqutni Sunanu Ad-Daraqutni nítorí pé àwọn náà ní tírà kan nínú tírà hadith eléyìí tá ní Sunan Ad-Daraqutni eléyìí bá yẹ wa ṣùgbọ́n bó ti ṣe jẹ́ kó lùmọ̀ ńlá pàápàá jùlọ nípa hadith wọn náà ní alimami Daraqutni òun gangan ló sì gbé hadith yìí jáde ṣùgbọ́n káṣ hadith yìí kò fẹsẹ̀ rìn lọ ọ̀lẹ́ nítorí pé Daraqutni nínú súnánù rẹ̀ kò sẹ́ni májẹ̀mú fúnra rẹ̀ pé gbogbo ẹgbà wa tó wọn gbé wa nínú tíra ìgbọ́dọ̀ tí ètò fẹsẹ̀ rìn lẹ̀ torí rẹ̀ yóò máa mú àwọn ẹgbàá wa yẹn wa lọ́lọ́kan ọ̀jọ̀kan ètò fẹsẹ̀ rin lẹ̀ àti etí ọ̀fẹsẹ̀ rin lẹ̀ ṣùgbọ́n kò ní mú kan wa láì jẹ́ kó ṣàlàyé ọ̀nà tó gbà wá lọ́nà tó ṣe pé ẹ̀yin tẹ́ ń wá mà ẹ̀yin tẹ́ ti ní mà ẹ̀ tara àwọn ẹni tó gbà wá yẹn mà sọ́fẹsẹ̀ rin lẹ̀ àbí kọ́fẹsẹ̀ rin lẹ̀ torí gbogbo ẹni tó bá ti ṣàlàyé ọ̀nà tí ẹ̀gbà wọ́ ọ̀rọ̀ dọ́dọ̀ òun onítọ̀hún ti bọ́ okùn wàhálà kúrò lọ́rùn rẹ̀ ibi tí wàhálà wà ní kí wọ́n kàn sọ pé ànábì sallallahu alaihi wasallam ń sọ báyìí pé ta ló gbà lọ́dọ̀ rẹ̀ torí pé tí wọ́n ọba fi hàn wá ọ̀dọ̀ ta ló ti gbọ́ tó ní agbọ́ lọ́dọ̀ ta ni tó fi dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó súnmá kó o fi rú kó o fi pèrú kó o fi rù kó o fi pèrú nítorí pé ní tí ọjọ́ ra wọn iná làá máa fi wéra wọn àmọ́ àwọn tiwọn wọ́n sọ pé lágbájá lọ sọ fún wọn náà gbọ́ lọ́dọ̀ ta látọ̀dọ̀ dóòlà títí dọ́dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam sábà ti ṣe báyìí ọ̀kọ̀ọ̀kan nínú àǹtí wọn gba àdìsí yẹn wá á gbé wọn lórí òṣùwọ̀n á lọ sídi àwọn tíra tí máa ṣàlàyé ìgbésí ayé ọ̀kọ̀ọ̀kan nínú àwọn tí máa gba àdìsí wa bí wọ́n ti ṣe jẹ́ olódodo sí àti bí wọ́n ṣe jẹ́ òpùrọ́ sí bí wọ́n ti ṣe máa sọ́ra lọ́rọ̀ má nàbì sallallahu alayhi wa sallam lọ́rọ̀ tá nàbì ọ̀sọ́ àti èyí tó jẹ́ pé kò tiẹ̀ bẹ̀rù gbogbo tá nàbì ọ̀sọ́ ni ọ̀sọ́ pa nàbì sọ̀rọ̀ sọnù àwọn tíra yẹn láti máa rí à ń pè wọn ní kótóbó aljarhi wàtàdé kótóbó aljarhi wàtàdé níbẹ̀ láti máa ma ipò wo la fẹ́ tu àwọn èèyàn wọ̀nyí sí gẹ́gẹ́ bí aljarhu wàtàdélu kí alimami razi gẹ́gẹ́ bí tahdibu tahdib kí alimami ibn hajar. العسقلاني رحمه الله يا بترى تهذيب الكمال في المزي رحمه الله يا جابي تقريب التهذيب في الإمام ابن حجر رحمه الله ميزان الاعتدال في الإمام الذهبي رحمه الله mizanul i'tidal àbí lisanul mizan ti alimam ibn hajar rahimahullah àtàwọn tíra mi rẹpẹtẹ tẹ́kì tó bá ti sì wá síbi dictionary bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ẹni tó gbàdí sí wa ó tún wá wo orúkọ bàbá rẹ̀ wàá rẹ̀ ẹni tó gbàdí sí wa pé èèyàn púpọ̀ ń jẹ́rú ọkọ rẹ̀ wàá rí ẹni tí ń jẹ́ irú orúkọ rẹ̀ àti irú orúkọ bàbá rẹ̀ wọ́n tún pọ̀ tó bá fi dórí orúkọ ẹlẹ́kẹta ó rí kan àǹtí wọn ní irú orúkọ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n jọra wọn wọn ọ̀pọ̀ ètò ń dínkù títí ọwọ àwòkúta lọgba ẹgbàwọ ọ̀rọ̀ wa látọ̀dọ̀ eléyìí ọ̀dọ̀ ta ló náà ti gbà nígbà tó máa ń ka biography àwọn tó kọ wọn àti ti bàbá wọn àti ti bàbá bàbá wọn àbí orúkọ tí wọn fi wọn ti sọ́dọ̀ rẹ̀ tí wọn bá jọjọra wọn ọwọ àmà ka biography ọ̀kọ̀ọ̀kan nínú wọn kápẹ́yàn mẹ́ta lọ́jọra wọn bẹ́ẹ̀ títí tó fi wá rí pé ẹni tó jẹ́ ẹni tí máa ń gbàdí tiwa lọ́dọ̀ eléyìí lágbájá tàmẹ̀dọ̀ dóòlà àmì eléyìí dóòlà yìí kì í gbà á lọ́dọ̀ rẹ̀ eléyìí náà dóòlà yìí kì í gbà á lọ́dọ̀ rẹ̀ dóòlà yìí ló sì gbà á látọ̀dọ̀ ilé ajẹ́pẹ́ ẹni tí mò wà ní. sọ ajẹ́pẹ́ kò rọrùn kò tó bá rí táwọn èèyàn ń ìyẹn ni pé wàhálà ló máa ń fà lọ́pọ̀lọpọ̀ mi tẹ́lómi ò hewu nítorí ẹ̀ wọ́n sọ fún ọ̀kan nínú àwọn lè ti dàgbà lọ títí ti hewu ó ní bẹ́ẹ̀ ni because gbogbo mẹ́jọ ni ma gbé ọpọlọ mi hàn yín bóyá ní sẹ́ ń gbé nítorí pé ẹni tí ń bá yàn sọ̀rọ̀ kó tó ronú kó tó sọ̀rọ̀ kọ́rọ̀ rí ó tó jọ tàwọn ńlá káì àwọn ọmọ kékeré yìí kó tó sẹ̀sà àwọn arúgbólò tó lò nígbà tó ń bá ń bá wọn sọ̀rọ̀ àsìkò ìgbà tó fẹ́ pàkíyèsí wọn kẹ́ni tí ń tògbé ó lè bá àtàjì àsìkò tó fẹ́ pàkíyèsí wọn kẹ́ni tó ẹ ansẹ̀tì ló fi ń ṣeré kó lè bá àpáàtì àsìkò tó fẹ́ pàkíyèsí wọn kẹ́ni tí ń wọlé tí ń jáde lẹ́mẹ̀wọ̀ fìdí málẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó sì pààrọ̀ ohun rẹ̀ ohun rẹ̀ sọ gbogbo àwọn eléyìí ó pè fún ìrònú ẹni tí bá ti máa ronú púpọ̀ ó súnmọ́ kó jẹ́ ipò tètè hewu yàtọ̀ sí wọ́n kí ló ń rò ó lè máa ronú lálẹ́ ní ìsìké ṣé dùndú àti ráìsì ló máa jẹ ni àbẹ́wò àti búrẹ́dì ṣé gbogbo ẹ̀ ní oṣù bá lọ àbẹ́gẹ́tì àbí wá pé nǹkan kan tó wà reasonable lọ́ bá ń rò ó rí i kó jìjì lọ́ọ́ máa dàgbà tó máa dàgbà tó máa pẹ́ alágbádá ah, sì darúgbó bẹ́ẹ̀ ni ó ti darúgbó sí i so nítorí di eléyìí báyìí ẹ̀hẹ́n nígbà tó bá ń wá ẹnìkan náà àwọn tó gbàdí tiwa tó bá jókòó láti alẹ́ yìí títí tí lẹ́ẹ̀ fi má tó sùn tó ń wá tó ń wá tó ń wá ó ní ṣàfojúdi sáwọn olùmọ̀mọ́ ó wàá wò ó pé ah, irú Sheikh al yìí báyìí irú extraordinary person wo lò nítorí kí ni tí ó wò ó pé ah, thousands of hadith ni bàbá yìí ṣiṣẹ́ lórí ẹ̀ àwọn tó náà sì ń wò tí ń wò tí ń wò ní wíwò ọ̀tọ̀ conclusion ọ̀tọ̀ based on all this mo sọ pé hadithan sahih lélẹ́yìí mo sọ pé hadithan hasan lélẹ́yìí mo sọ pé hadithan ba'if lélẹ́yìí sẹ́ẹ̀rù kọ́rọ̀rùn kọ́rọ̀rùn ọkàn sẹ́nu pẹ́yàpẹ́yà pé albani kìíní ẹgbọ́rọ̀ albani kìíní ìwọ kí wàá ní ọ. torí ẹ téèyàn bá jẹ́ ni tí ń gbìyànjú irú èyí táwọn olùmẹ̀sìn islam ń gbà níyànjú kò sí tàbí ṣùgbọ́n wọn ò ní kà ọ́ sínú ẹni tí ń ṣàfojúdi sólùmọ̀láyè rẹ̀ àmọ́ tó o bá ti máa gbìyànjú gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ nípa ẹ̀sìn ti ṣe ń gbìyànjú wọ́n á máa kà ọ́ sínú ẹni tí ń ṣàfojúdi sólùmọ̀ nítorí pé ìwọ ò sẹ́rù wàhálà tí wọ́n ń ṣe oníjọ́ ọmọ yìí rúpò tí wọ́n wà kò rọrùn ó ṣòro díẹ̀ kọ́lọ̀ ẹlẹ́dàá kó ṣe ń rọrùn fún wa alimami Daraqutni tó ń ti pa àdìsí tí wọ́n á gbà wá yìí wọ́n lọ lẹ bó ṣe lẹ yìí kò túmọ̀ sí pé ìdájọ́ táàdì sì mú wa kò nítumọ̀ nítorí pé kò nítumọ̀ pẹ̀lú ọ̀nà tó gbà wá ń bi torí pọ́nà yìí lẹ̀ àìkò wá jẹ́ pẹ́rì yìí fẹsẹ̀ rin lẹ̀ kò túmọ̀ sí pé àní rẹ́rìí mi nínú ṣẹ̀ríyà tó kín ọ̀rọ̀ yìí lẹ́yìn torí ẹ̀ láti sọ pé àdàmù dẹ̀lílì mọ̀ọ́yẹ́ni láàyè sẹ́lẹ̀zìmọ̀ àdàmù mẹ́dẹ̀lólì mọ̀ọ́yẹ́ni fi ṣẹ̀ríà ẹ̀rí kan ò fẹsẹ̀ rinlẹ̀ kò túmọ̀ sí pé irú ìdájọ́ tẹ̀rí yẹn mú wá kò ní fẹsẹ̀ rinlẹ̀ nínú ṣẹ̀ríà torí pé lè rí irú ìdájọ́ yẹn gba ọ̀nà míì ìdí nu tó fi jẹ́ pé tá à ń bá ń ṣàlàyé tá a bá sọ pé àdéhìí yọ wà bọ̀ọ̀ì gẹ́gẹ́ bí àdéhìí tó wà wájú wa á rí i pé kò tún ní dí wa lọ́wọ́ láti ṣàlàyé wípé torí pé a lè padà rẹ́rìí mi tó bá kìí tá a bá wá rẹ́rìí nínú kìtàbù sùnà a lè rẹ́rìí nínú alqawaid alfiqhiyya alshar'iyya àwọn òfin tó jẹ́ ti fiqh tọ́jẹ́ ti ṣẹ̀ríà tó bá kẹ̀ ọ̀pọ̀ torí pé òfin ṣẹ̀ríà sọ pé al-aslu baqa'u ma kana ala ma kana òfin ṣẹ̀ríà ní pé kí gbogbo nǹkan ṣẹ́kù bó ti ṣe wà ìwádìí ìṣe oníyàwó á sọ pé ṣèèṣe pé òun ti kọ́ lẹ̀ àbó òun ọ̀kọ́ lẹ̀ ni kí ń dájọ́ ọ̀kọ́ lẹ̀ ìyàwó rẹ̀ náà sì ni títí tí ó fi dọ̀ lójú pé ó kọ́ lẹ̀ torí pé al-aslu baqa'u ma kana ala ma kana ṣé ìsìnkú ọ̀jẹ̀mí lówó ìwọ ọkùnrin sọ ọ̀jẹ̀mí lówó àbọ̀ ọ̀jẹ̀mí lówó al-aslu ni pé ǹjọ́ lówó torí pé al-aslu baqa'u ma kana ni pé wọn ò bí mi pẹ̀lú gbèsè ẹ̀hẹ́n tí wọ́n bá wá fẹ́ gbé mi kúrò lórí eléyìí ọmọ ẹ̀rì wa ah, ìjọba ọ̀yáwó ebi ibi tí wọ́n náà fọwọ́ sí ni àwọn ẹlẹ́rìí ni èmi náà ibi tí mo bu ọ́ lù ni níjọ́ yẹn láwa kú lórí al-aslu yẹn nísìn ẹnìkan àkànrí mẹ́ni ṣé àìrí má wá sọ ìyàwó rẹ̀ di àjòjì ni fún kò sọ́dọ̀ àjòjì fún torí kí al-aslu baqa'u makana ala makan ìyàwó ọ̀sẹ̀ kù níyàwó àìkò rọ́kọ mọ́ kọ̀sọ̀ ìyàwó dẹni tí è ṣe ìyàwó ọkọ rẹ̀ mọ́ títí tá a fi gbọ́ ìròyìn tí ó mú atúnṣan kan mi òun náà nìkan sọ kọ́kọ́ ti kú tọ́kọ bá ti kú a lè di obìnrin mọ́lẹ̀ kọ́ máa retí rọ́ a jẹ́ pé ọkọ rẹ̀ ti kú àyè ti sílẹ̀ fún níìsí láti wá ọkọ mi ọkọ rẹ̀ yẹn ń bẹ láàyè ṣùgbọ́n sọ ikú òun ò ṣe má sábà ti lè confam taari pé kò ṣe ma ajẹ́pọ̀ obìnrin yẹn kọ́ ó ti dẹni tí yọ máa wọkọ̀ míì àmọ́tà àbá ti rí nǹkan kan gbé wa kó lórí bá a ti ṣe wà bá a ti ṣe wà náà láàmà lápèjù wọ́n ló ń gbé lẹ́yìn ó sì máa ń wọlé wọ́n máa ń jáde bó ṣe wù ọ́ ọwọ́ rẹ̀ ní kọ́kọ́rọ́ wà ìwọ náà ló sì gbogbo àgádágodo tó wọlé o ò sílẹ̀kùn ní jọ kankan kó o sì káì nkúlọ̀ wọn bẹ̀ ó lè ah, ó lè báwo ẹnìkan sọ́rí gbogbo àtàǹgbàdùgbò àtàrà rẹ̀ mọ̀ kíta lónílé ìwọ lónílé ẹnìkan kan dè ní wọ́n kàn lẹ̀wé kan mára lé o wípé káwọn ẹni tí ń bẹ nínú ilé ìkún vacate àti wípé ẹni tó nílé ti dé káwọn ayálégbé kún ọbẹ̀ dànù ah, wọ́n á níta la ayálégbé. ilé tí mo ilé tí mo ti ń gbé láti fi twenty years ilé mà lè jọlé kó ṣe pé irú ọ̀dà alẹ́ mi ni wọ́n náà kún tiẹ̀ irú design tí mo ṣe sí ni wọ́n náà ṣe sí tiẹ̀ lọ́ba pè ọ́ lẹ́jọ́ pàtẹ́ délé ẹjọ́ sẹ́mi pé ọwọ́ tiẹ̀ ń lọ́wọ́ lára lé òun fẹ́ yọ ọwọ́ rẹ kó lára lé nu wọ́n á sọ pé kọ́ lọ wa wọn ní ní kí ọlọ mẹ́rin tó fi nílé wa o àfàdájọ́ torí rẹ̀ ọba pé o ẹ̀hẹ́n torí jẹ́jẹ́jẹ́jẹ́ ni wọ́n ń jókòó nulẹ̀ rẹ̀ ó dàbí kó rí ọdún mọ́tò ni oògùn mọ́tò rẹ̀ lójoojúmọ́ ẹnì kankan jọ dúró ńjọ kan ni pé èmo ni mọ́tò yìí à kò sí wàhálà lọ mẹ́rì wa kò nídìí pé kí wọ́n lọ páàkì mọ́tò sí police station o nítorí pé wọ́n lọ sí ní mọ́tò rẹ̀ títí dìsí ìwọ tó fẹ́ gba mọ́tò lọ́dọ̀ ẹni tó ní wọ́n ló pírẹsẹ̀ǹtì wájú adájọ́ ẹ̀rí tó fi hàn pé wọ́n ló ní tí wọ́n bá wá mẹ́rin wa sẹ́ni tí ilé ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí ó lè búra lórí pé rọ́lọ̀ ń pa ìgbà náà nílé òdì tiẹ̀ àmọ́ lọ kó àwọn ẹ̀rí wá láti sọ pé ọ̀lọ́ nílé lè sì búra pé rọ́lọ̀ ń pa gbogbo ẹ̀rí tó kọ́ they are all fake ìwọ wa lè fi hàn bí wọ́n ṣe jẹ níùsì ajẹ́kó túmọ̀ sí pé ó yẹ kó tún lọ ẹ̀wọ̀n nítorí jẹ́jẹ́jẹ́jẹ́ làwọn èèyàn máa lo nǹkan wọn tọ́ a máa sọ pé wọ́n ló ní sẹ́mi ká yọ dàrú aha anabi sallallahu alayhi wa sallam oní law yu'ta an-nasu bi da'wahum ladda'a rijalun أموال قوم ودماءهم لكن البينة على المدعي واليمين على من أنكر tó bá kí gbogbo ntí bá ti pè ń náà láàkàn fún un mo fi ọlọ́run búra páwọn kan ọba sọ páwọn lẹ́tọ̀ọ́ sí kẹ́ ẹ bá wa pa ẹni báyìí wọn ọba sì sọ pé dúkìá wọn àwa la ní ṣùgbọ́n o pírísípò tí ọmọ abẹ́díjọ́ gbẹ̀ndàlùkìyàmà fún gbogbo adájọ́ nù albayyinatu ala al-mudda'i ẹni tó bá fẹ́ gba nǹkan kúrò lọ́dọ̀ ẹni tí nǹkan wà lọ́dọ̀ rẹ̀ ẹni tí ń sọ pé òun ló ní nǹkan tí ò tíì sí lọ́dọ̀ rẹ̀ yóò lọ mú ẹ̀rí wá yọ mẹlẹ́rìí wa gbogbo nǹkan pẹ̀lú rú kejì owó àti ntọ́jẹmọ́wó méjì wa tí nǹkan yẹn bá ní ṣe zina nìkan lọ mú mélòó wa rẹ lọ nǹkan bọ̀ àmọ́ kíláàsì wọ́n kàn mú ọ ni kí ló dé ọbẹ̀ zina lọ́sàn yìí mo mo ti ṣe so wọ ńgbà tẹ déwájú adájọ́ bá ní kọ́ lọ mẹ́rin wa actually what sòsẹ́ ẹ̀mọ́ kọ́ ti kó bára ọmọ ẹ̀ ẹgbàá mélòó mélòó ni ọ̀jẹ̀ ọgọ́rin wa ọgọ́rin ilẹ̀ nìkọ̀ọ̀kan wọn jẹ fókìní fífún wa rọf olóṣèzìnà láìṣèzìnà wàá gbà mọ̀ pé rọf burúkú sí kó o sí ẹnu because ń dédé síbí because nítorí ọ̀sọ́pọ̀ orí so eléyìí gan bójú rí ẹnu adákẹ́ tẹ́ ẹ bá ti pé mẹ́rin ẹ̀yin mẹ́ta ni ẹ̀ jẹ́ gba ẹnu yóò dùn nígbà bá gba eight tẹ́lẹ̀ náà gba mẹ́fà wọn náà rí tí gbogbo ara lé so mẹ́fà ó kéré sí eight kò sì sínú kọ́ ọmọ kékeré ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ wò kúnlẹ̀ abiyamọ abiyamọ náà dà ọ̀ọ́dẹ èsì yẹn tí ò ní dín tí ọba kú látàrí ẹgbà ń kí lọ́pọ̀ òfin lọ́pọ̀ tófin bá pààyàn ń ìmẹ́ nìkan abẹ́lé mọ́fìn sàdúpẹ́ fọlọ́ sọ ẹlẹ́nu ọ̀sọ̀nù tẹ́lẹ̀ ìbáyé wa ajẹ́ pé a rí i pé ẹni tó bá fẹ́ gba nǹkan kú lọ́dún èèyàn ní bùkátà kọlọ̀ mẹ́lẹ́rìí wa gbogbo nǹkan pẹ̀lú rú ẹlẹ́rìí tiẹ̀ torí anabi sallallahu alaihi wasallam tó bá pé gbogbo ntí bá ti pè ń iná là bá fún àwọn èèyàn bá pa lẹ́tọ̀ọ́ sí kẹ́ bá wa pa lágbájá wọn bá sọ pé gbogbo owó rẹ̀ àwa la ní ṣùgbọ́n o níjẹ́ ìmọ̀ tẹ̀lé ni pé gbogbo ẹni tó bá ti pe àpè mára pò ló ní nǹkan tí ò sí lọ́dọ̀ rẹ̀ àbí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọfẹ́ pè ló ní kìí ṣe tẹnìkan yọ̀lọ̀ ẹni tó sì takò òun ò hadithi tó tẹ̀lé léyìí báyìí wọn náà hadithi Jabir radiyallahu anhu ìgbà tó máa ti sọ pé Jabir tí wọn bá dárúkọ bàbá ta ni wọn gbà lérò náà Jabir ibn Abdillah radiyallahu anhuma òun náà ni ẹni tí wọn pa bàbá ni Abdullah lọ́jọ́ ogun Uhud. ábìrì yẹn onílẹ̀ ní dáná bíi sallallahu alaihi wasallam ti ń bá tó o ti fẹ́ ni tó lòun ti fẹ́ yàwó adélébọ̀ àbí ọmọge tó ládélébọ̀ èyí ṣe tó ọ̀fẹ́ ọmọge tí ọmọ bọ́ ṣeré tí wọn náà ọmọ bá ṣeré kótó wá sàlàyé pé tó ṣẹlẹ̀ ni pé bàbá mi kú ó fa àwọn ọmọbìnrin lẹ̀ tí wọ́n bá lọ́ọ́ fẹ́ ọmọge òun dàbí mo á fẹ́ adélébọ̀ tó yẹ kó òun dàgbà yóò lè máa bá ń kọ̀ǹtúrò àwọn àbúrò mi tọ́ jábìrì yìí báyìí ó ní ibùnú abdillah a sì ní jábìrì míì tó ń pè ní kíni jábìr ibùnú samura jábìr ibùnú samura radiyallahu anhu jábìrì ibùnú abdillah radiyallahu anhu ó lànà bá muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní la yabitanna rajulun 'inda imra'atin illa an yakuna nakihan aw dha mahramin rawahu muslim ọkùnrin kan kò gbọ́dọ̀ sùn lọ́dọ̀ obìnrin kan lẹ́ ń gbọ́ yẹn o tọ́ ẹ̀kọ́ ọ̀zù tọ́ba ọ̀zù tán ọ̀ padà lọ láǹdì sọ́dọ̀ obìnrin kan just because you are all students wàá lọ sùn ọ̀dọ̀ rẹ̀ ọlọ́mọdé adaràn ọkùnrin kan kò gbọ́dọ̀ sùn lọ́dọ̀ obìnrin kan àyàfi tí ìwọ bá jọkọ fóbìnrin yẹn exemption tó o bá jẹ́ ọkọ fóbìnrin má sùn ọ̀dọ̀ rẹ̀ o. àwùjọ mahramin. àbíkọ́ jẹ́ ẹni tọ́lọ̀ ń ṣe obìnrin yẹn léèwọ̀ lórí rẹ̀ láéláé bí kóbìnrin yẹn jọ ọmọ rẹ̀ bí kóbìnrin yẹn jẹ́ ìyá rẹ̀ bí kóbìnrin yẹn jẹ́ àǹtí rẹ, bí kóbìnrin yẹn jẹ́ àbúrò baba bí kóbìnrin yẹn bí kóbìnrin yẹn jẹ́ ọmọ bọ̀dá rẹ̀ bí kóbìnrin yẹn jọ ma àǹtí rẹ̀ àbọ̀ ma àbúrò rẹ̀ lóbìnrin àbọ̀ ma àbúrò rẹ̀ lọ́kùnrin gbogbo oru àwọn eléyìí ló lè sùn ọdọ rẹ o but actually àjọmúsọ̀tìra wa ni pékin ọ̀gbọ́dọ̀ dán o obìnrin yẹn ọmọ ọdọ ìyàwó mi ni ọ̀gbọ́dọ̀ dán o. obìnrin tó o lè sùn lọ́dọ̀ rẹ̀ ìyàwó ẹ̀ abẹ́ni tó dé ìwọ̀ fúnrù rẹ̀ láti fẹ́rù rẹ̀ sùn lọ́dọ̀ rẹ̀ ìtumọ̀ wọn tún yàtọ̀ síra wọn láàrin ọkọ ní ọ láàrin màlẹ́bí rẹ̀ tó o gbọ́dọ̀ fẹ́ ní ọ ọkọ ní ọ o sùn lọ́dọ̀ obìnrin ibi tó bá wù ọ́ gbórílé nítorí pé obìnrin ẹ̀tọ́ ni fún ọ but ọmọ rẹ lóbìnrin màmá rẹ lóbìnrin àǹtí rẹ lóbìnrin àbúrò rẹ lóbìnrin ọmọ àǹtí rẹ ọmọ àbúrò rẹ bìnrin ọmọ bọ̀dá rẹ ọmọ àbúrò rẹ kùnrin ẹ̀gbọ́n àbábúrò bàbá rẹ ẹ̀gbọ́n àbábúrò màmá rẹ tó bá sùn lọ́dọ̀ rẹ̀ òun náà pẹ̀lú bó ṣe lè gbà tí ò ní takòfin ọlọ́ọ̀ni wọ́n ń sọ yẹn o. ẹ̀hẹ́n ó sùn lọ́dọ̀ rẹ̀ ó túmọ̀ sí pé òun wà lọ́tọ̀ ìwọ wà lọ́tọ̀ bó tilẹ̀ jẹ́ pé ó lè jẹ́ pé inú yàrá kan náà lẹ́jọ́ wà pé sùn lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì ń bẹ̀ pé mi o lórí pé tó kọ́ ọ̀bà lọ dé tí ó awọ rẹ̀ smooth lára ẹsẹ̀ tiẹ̀ tó yí so ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní ronú ẹ̀rí pé anabi sallallahu alaihi wasallam ń sọ pé àwọn ọmọ gan tí wọ́n ti pọ́dún mẹ́wàá wa farriqu baynahum fil madaji' ẹ yà wọ́n níbùsùn nítorí pé níta ìlérò ọ̀sẹ̀lẹ̀ àbúrò máa fẹ́ gbọ́n lóyún ẹ̀gbọ́n máa fẹ́ àbúrò lóyún ọmọ ń fún ìyá lóyún kò sí tí ọ̀sẹ̀lẹ̀ láyé yìí nìsín kọ́lọ̀ ń sànù wa tòtòrí ẹ̀ tó bá fẹ́ sùn lọ́dọ̀ rẹ̀ kí ẹ òrùnpá wà ìrànràn wà ẹ̀hẹ́n wọn wọ́n sùn tiẹ̀ lọ́tọ̀ wọ́n sùn lọ́tọ̀ eléyìí ń jẹ́ báwọn eléyìí fi hàn wá pé Islam ńlá gbogbo aburú gbogbo bàjẹ́ kó tiẹ̀ má ṣẹlẹ̀ yẹtí kókó á ṣẹlẹ̀ tẹ́ ká máa wọ́nà tá a fi yanjú ẹ̀ nítorí ká ṣọ́ra káburú ọmọ ṣẹlẹ̀ ó péjú ká ṣọ́ra lẹ̀ káburú ọ̀ṣẹlẹ̀ lọ́ ká máa nǹkan tá a fi kó nísìn àwọn obìnrin karambani ó sọ wípé òun ò lè máa dá ṣiṣẹ́ lé òun nídìí ẹni tí wọ́n máa rùn sọ fún màmá ọmọ kan ládùúgbò àwọn nídìí kọ́ lọ́wọ́ pẹ̀lú ọmọ rẹ̀ kọ́ máa sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ àwọn yóò máa gba sálárì àwọn náà á ti torí owó tásẹ́rẹ́ kan tí wọ́n máa fún ọmọ wọn lóṣù wọ́n bá rìlíìsì ọmọ kókó lọ́ máa sọmọ ọ̀dọ̀ tọ́ ọmọ ti ń lọ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún mẹ́rìndínlógún mẹ́tàdínlógún kí ló tún kù mọ́ ó ti di sisi ó ti dàǹtí àṣé bóbìnrin ṣe ń tanra tiẹ̀ e jẹ pé ọmọ ọ̀dọ́ ni ó máa mi ṣiṣẹ́ ilé obìnrin ni èdòbìnrin mà nípa pé ṣé irú eléyìí àwọn ọkùnrin lè máa lè ká àbí wọn ò lè lè ká bó tilẹ̀ jẹ́ kóbìnrin máa dóbìnrin mà nípa pàǹjọ́ ń jowú lórí ọkọ àmọ́ nípa pé tí ojú ọkọ mi yóò tún máa mú eléyìí àbí ò ní mú obìnrin ò lè dá mà nítorí pé bọ́lá ti ṣe dá àwọn ọkùnrin àti obìnrin ni gẹ́gẹ́ bí agbérin àti irin ni irin àti agbérin agbérin kan kì í fi ọ̀rọ̀ àti gbérin ṣeré yóò hàn ní pákán lópin ìgbà tí agbérin yẹn bá ń ṣiṣẹ́ dáadáa ìtumọ̀ gbà lérò ni pé tí àgùntàn ọba ti bùwọ́ jẹ tó gbádùn ìyàwó wa ń sọ pé ẹ mi, mí ẹ ọkọ ti ra ọmọ mú ọmọ ni wọ́n ń pè à obìnrin nìyẹn lọ́dọ̀ ọkùnrin òun jọ yẹ kó rí rẹ̀ ń hó ṣe fúnra nù tí wọ́n máa pé ìfàtọ̀ ń wá ẹ fáwọn Yorùbá nínú àwọn káwí kafọ kafọ ọkọ ti ń bá ọmọ dọ́rẹ̀ ń sunlé àwọn obìnrin míì tó jẹ́yàwó oorun tó lọ sùn pẹ̀mbọ̀ kọ́mọ́ntì lọ́mọ́ ẹ̀sìn máa pẹ́ tápìs tọkùnrin lè máa lò ńgbà tí bàjẹ́ ń rọ́ọ̀nù nínú ọpọlọ rẹ̀ yọ̀pọ̀ yọ̀kàn jáde ní inú yàrá ni yóò sì tìyàwó máa yóò tì má yàrá wọn lọ bọ ọmọ ni wọn ṣe ń ṣe báyìí náà tó mà pé mo gba tiẹ̀ ni ẹ gbọ́rọ̀ òun gẹ́gẹ́ bí ẹni tí ń ta wàrà ọwọ́ alọ́ gba tiẹ̀ bí eré bí bí eré bí imú gbà. èyí tó tíyàwó ríran rí ni pé ah, mo bá ó ní nítorí náà ni ẹ wá ń bárú ọmọ yìí dọ́rẹ̀ẹ́ ó ní à ṣé kò wọn máa wòran ni ẹ gbọ́rọ̀ fà láì jẹ́ pé ń sa rẹ̀ lédè kúkúrú ìyàwó wa ló ti jẹ́wọ́ fún báyìí ohun tí ń bá ṣe zì náà wọn á ní ìwọ ìyàwó ìwọ gan ìwọ gan la dì sílẹ̀ kí ló ń ṣe nínú sẹ́ẹ̀lì tó lè dá sí ọ̀dálẹ̀ kólé ìwọ náà ló tún yẹ kó máa béèrè ọkọ tí wàá tọ̀wò òun ọ̀fẹ́ kó ń bẹ̀ mọ́ ó ní actually ìgbà táwọn ń ṣe zina àwọn tún ti múlẹ̀ tí ìbẹ́lẹ̀ wọn ò mú ma o ẹ̀kọ́ ìbẹ́lẹ̀ wọn ò mú ma ilẹ̀ làwọn ọ̀daràn mú kí á ní tí ìmúlẹ̀ yín kó ọmọbìnrin ti sọ pé láyé ìwọ náà ló wọn fẹ́ torí wọn lọ gbà bá o tóun bá wá kùnà láti fi ọlá yé yìí a jẹ́ pé gbogbo èpè gbogbo ibi tí ń bẹ nu kùránì tọ́lọ̀ fi ṣépè fáwọn èèyàn kọjá tòun ẹ dákun orí rondo bóun ló ṣe lè gbé gbogbo èpè àwọn kẹ̀kẹ́ alọ́kọ tì ẹ́ wí ọkọ náà ní irú rẹ̀ kọjá tòun náà à ṣe lọ́wọ́ ayé àwọn pé kọ́ ọmọ fẹ́ra wọn ó tó bẹ́ẹ̀ <laughs> torí ẹ̀ ẹ̀rì tí ọkùnrin tí ń bá ń tẹ́ sùn ní gbèrígbèrí ibi tí ó yẹ kó sùn yóò dáràn ṣètọ́ni ní agbára gidigidi tí ọba ti ń sùn lẹ́gbẹ̀ẹ́ àwọn obìnrin ní ìsìká sọ pé a rí twenty five mita láàrin ibi tá a ní kọkùnrin ọmọ sùn àti obìnrin ọmọ sùn but ẹ̀dẹ̀ kan náà ni sẹ́mi pé ìjì burúkú kan lè jà lóru. sẹ́kì ìjì yẹn máa mú yàn róòlù ni bí ìgbà tí yẹn ṣe sọ́jà tó ní kí yẹn máa róòlù nínú kọ́tọ́kọ́tọ́ yọkàn róòlù débi tóbi wà ní obìnrin lè má róòlù ń o ó lè jẹ́ pé nu obìnrin mẹ́wàá ọ̀kan róòlù àmọ́ nu ọkùnrin mẹ́wàá mẹ́sàn-án róòlù <laughs> ọkàn róòlù wà ní yọba rẹ̀ torí ẹ islam ọgbà kó lọ sun ọ̀dọ̀ obìnrin akẹ actually ọ̀rẹ́ mi ò sílé ẹ ó dẹ fìyàwó rẹ̀ sọ mi àtàwọn ọmọ ẹgbọrọ ni mo ṣe ń sọ ọ̀dọ̀ ẹ ah nǹkan ọyàn tá ń lọ ọ̀rẹ́ ra nù ọ̀rẹ́ wo ló débi má bá ń sọyàwó kọmọ á sùn tìyàwó ńlé rẹ̀ ẹ sì mọ̀ pé ṣètọ́ni ó máa ń lo àwọn èèyàn jura wọn lọ ṣètọ́ni máa ń lo obìnrin ju ọkùnrin lọ. ọ̀rẹ́ travel abroad àwùjọ yín sọ̀rọ̀ alẹ́ díẹ̀ wọ́n á ní kọ́ọ̀rẹ́ ọ̀dà kúkú náà máa sun kó wọ́n máa sun yàrá tó wà ní wọ́n ti pè boys quarters torí kí security ò lè bá wa ní à boys quarters ẹ rí oti pé nǹkan yẹn ó ti ọjà rẹ pé orí tiẹ̀ dàrú ni ọmọ ọ̀dọ́ ni wọ́n ni ọba lónìí sun yàrá àárín ìta yẹn ló máa sùn láàrin ilé tíyàwó wà àti boys quarter díẹ̀díẹ̀ yọba gbága sẹ́nu ọ̀nà lé ibi tíyàwó wà torí tí kankan bá tó bá tó bá ṣe yọ wọ́n ni yọ́n bá tún kanlẹ̀kùn mama lágbájá bóòlù ẹsẹ̀ ń feel inú because I I I am thinking you will feel lonely ẹgbọ́rọ̀ fa ẹ eh, kò kò kò báàdì bí o bá jẹ́ bàbá lágbájá tí o sì ń lé we are all right mi ń gbọ́rọ̀ tẹ̀sán ẹni tí ò bá sí i bàbá alágbádá tí ò sí nílé òkè àti àárẹ̀ mi wà ń bì fún. gbogbo tẹlifíṣàn tẹ̀ ń wò yẹn mi náà fẹ́ ní fásilítì àti máa yóò ṣe wọlé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ jẹ́ kí n lọ sùn ayé mi a ẹ má wulẹ̀ lọ ṣètò yọ wọ ọbẹ̀ sẹ́fẹ̀ náà ti rí inú tàǹtà nàbì sallallahu alaihi wasallam fún wa nípa sẹ̀sìn sẹ̀sìn nínú àwọn tó ti wà ṣáájú wa tí wọ́n fọ ọmọbìnrin sọ. So ṣé bó ṣe ṣẹlẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nánu tó fi fọmọ ọlọ́mọ lóyún ọmọ bímọ ó tún gbọ́ ọmọ lọ sí mata ọmọ bàtú nígbà tó tún sin máa tán ó tún ní a tó ń bá tún lọ sin ọmọ yìí fi ọmọbìnrin tó bí máa lẹ̀ yọ padà sọ náà ní nǹkan kan lóun kúkú pa á ẹ̀wọ̀n pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò fi ṣe ń tọ́ ga jù wọn làwọn kan sílẹ̀ tó léwu bàjẹ́ lórí àlùmọ́ àwọn gẹ́gẹ́ bí obìnrin fìtínà ńlá ni síbí wọn náà mọ ọ̀ràn tó ti fi ẹyinjú rẹ̀ dá lónìí ibà àbí wọn náà gẹ̀ẹ́tì ẹ̀ tẹ́kẹ́ gbogbo sẹ́ńtà àfi tó ti máa rá àwọn ọmọbìnrin tó wọ̀wọ̀ kú wọ̀ ló ti lọ dúró ọ̀daràn ó tún wá fi awò sójú awò yẹn dúdú sódà tẹ́ ẹ̀ ní máa tó ń lọ abẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ yọ mọ awo àwọn obìnrin yẹn pé ọ ah, má bínú mi tètè rí ẹ mo mo mo ń fọ́kọ̀sì lórí wọ́n fọ́kọ̀sì rọ̀ wò ó bẹ̀rù ọlọ́ nínú lẹ́kṣọ̀l nígbà tó fẹ́ kọ abala kan nínú tí lẹ́kṣọ̀rà rẹ̀ ń sọ lónìí sọmọ pé kọkúkọ lọkọ torí gbogbo àwọn àwọ̀kuwọ̀ tó ń wò wájú ẹ pé what what a wonderful word ẹ gbọ́rọ̀ wonderful word kọ́ torí pé ọ̀ ń dáràn náà ni òun fẹ́yìn jù rẹ̀ òun fi ń dáràn tọ́lọ̀ ń bá fẹ́ fi gbogbo tí à ń fẹ́yìn jù wá wò bí wá kò ní sẹ́wà kò fún sẹ́jú kan à ń sẹ́lọ̀ gan wàláì sọ àfi ká gbìyànjú láti rí i pé bá ń ṣe ń sẹ́lọ̀ à ń túbà torí ká má bàa kú pẹ̀lú ẹrù ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ́rùn má lọ sùn tí obìnrin àwọn hostels kan wà tó jẹ́ pé rough ọkùnrin kan àtòbìnrin kan jọ ń gbé yàrá lé sógun bọ̀ ni màmá kan mo ti àti sọ fún yín rí kò ní ìdí ká tún sọ mọ́ ẹ rí i pé àwọn bàjẹ́ yẹn pọ̀ ní kọ́ńtìrì kan lágbọn ibi tí wọ́n gbà kọjá láìpẹ́ yìí wọ́n ní àwọn èèyàn máa ń tún bá wá rẹ́ǹtì ilé just because gbogbo wọn lọ wọn lọ wówó ni wọ́n ní wọn ò ní gba yàrá pé èmi o wọ́n dá gba yàrá we are not talking of flat rárá ọgbà bed space bed space tó tún wá gbà yẹn yóò tún jẹ́ nínú bunk ó lè jẹ́ sàlẹ̀ ló mú ó lè jókè taarin ó lè jẹ́ tókè ti parí ètò afọ́ni jù òun náà ní pé wọ́n ní ọkùnrin kan obìnrin kan tí wọn ò wọn rí wọ́n lè jọ gba a single bed space kí ni àwọn àròkọ yóò máa ṣẹlẹ̀ ọ̀ràn ni àwọn kan wá intervene pé à ah, ń tó ti tẹ́ ẹ kó máa ṣẹlẹ̀ ní ìsìn ni pé àwọn máa gbalẹ̀. ama haya bed space fáwọn èèyàn àmọ́ láti fòfin sí ògidì ọkùnrin nìkan làá fẹ́ gbà sílé kò ní sóbìnrin bẹ̀ ògidì obìnrin nìkan làá fẹ́ gbà síbi kò ní sọkùnrin níbẹ̀ wọ́n bá nílé àwọn alùsùn nànà àwọn ò lè gbé bẹ̀ because ilé alùsùn náà ò ní jẹ́ káwọn ó káwọn mo rò pé gẹ́tì ọ̀daràn làwọn èèyàn láyè yìí. àwọn èèyàn fẹ́ láti tẹ̀lé tọlọ kásá takò tọlọ kásá takò tọlọ obìnrin tí èsè ìyàwó rẹ ọ gbọ́dọ̀ sùn ọ̀dọ̀ rẹ obìnrin tí èsè màmá rẹ kìí sọmọ rẹ kìí sàǹtí àbábúrò rẹ kìí sọmọ bọ̀dá rẹ àbábúrò rẹ lọ́kùnrin kìí sọmọ àǹtí rẹ àbábúrò rẹ lóbìnrin kìí ṣẹ̀gbọ́n tàbábùrò bàbá rẹ lóbìnrin kìí ṣẹ̀gbọ́n tàbábùrò màmá rẹ tó ń jóbìnrin ọwọ́dọ̀ sùn rẹ o torí ká burú ọmọ lọ ṣẹlẹ̀ ìyẹn wo súnà nàbì sallallahu alaihi wasallam tó ní ọkùnrin kan àti obìnrin kan ò ní jọ wà lábẹ́ òrùlé kan àfi kí ṣètọ́ ni o sì kẹta wọn ẹ di kí ló dé tó bá ṣe ìwọ kan àti mọ́mì rẹ̀ kan lẹ́jọ́ wà ń yàrá mọ́mì rẹ̀ ten discuss ọ̀rọ̀ kí ló dé tí ṣètọ́nù ní sìkẹta yín ẹ wo ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní ìsìn ìwọ kan ìwọ kan àti obìnrin olóbìnrin kan ṣètọ́nù ó sìkẹta yín wàá rí tídìí rẹ̀ ọmọ lélẹ̀kulè. wàá rí tọ́wọ́ rẹ ọ̀fẹ́ máa move pé ẹ̀jẹ̀ ń ra mú ẹsẹ̀ rẹ ah ah má sàmà lọ ó ti ṣètọ́ ni ọmọ pọ̀ nù ókè kí ló dé tí ò sí ọbẹ̀ ńgbà tí wà ti màmá rẹ wà kí ló dé tí ò sí ńgbà tí sebo ti dẹ̀tọ́ fún ṣebí wọ́n ló ní kí ni tí ń pùṣì rẹ̀ ńgbà tó wà pẹ̀lú ṣe tọ́ọ̀nì àtún yẹn tí ò ṣe pùṣì ẹ̀ ńgbà tó wà pẹ̀lú ìyàwó ẹ̀ sebo àwọn rìpọ́tù tá a máa ń gbọ́ ni ìyàwó máa ń fẹjọ́ sùn pé òun ọmọ tó ń ṣe fún wọn wọ́n ti ẹ̀fẹ́ súnmọ́ yẹn o àfi kí wọ́n máa dídú bá parí o bẹ́ẹ̀ bá rẹ́rìn wọ́n máa bínú ni. àbẹ́yẹn ò sì gbọ́ ọ̀rọ̀ ẹ̀rì ìyàwó tó yẹ kó ọmọ gánmọ́ yàwó tó yẹ kọ́ ọ máa yọ lẹ́nu kọ́ ọ máa dà láàmú tó ń bára di wá ah, kọ́ mi wò oh, owó má dà mí láàmú kọ́ ah, á ọ gbádùn ẹ dákọ̀ ẹ gbọ́rọ̀ <laughs> àmọ́ ẹni tó jẹ́ ṣètọ́ nìyẹn ìwọ fúnra rẹ lọ́mọ kọlù ọ̀pọ̀ what a wonderful ah irú dírẹ́sì yìí bó ti beautiful jù ah kí ìran lásán aṣọ ti ń rùn àmọ́ torí pé ṣètọ́ ni tí ọ̀ ó ń fẹ́ kó o ṣe zina ṣètọ́nì tí máa bẹ pẹ̀lú ọkùnrin kan obìnrin kan tí wọ́n fi máa di mẹ́ta kí ló dé tí ìbẹ pẹ̀lú àtìyàwó rẹ̀ kí ló dé tí ìbẹ pẹ̀lú wà àtàǹtì rẹ̀ kí ló dé tí ìbẹ pẹ̀lú wà àtàbúrò rẹ̀ kí ló dé tí ìbẹ pẹ̀lú wà àtọ́mà rẹ̀ nínú èèyàn ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún wọ́yẹ̀ èèyàn kan ṣètọ́nì máa bẹ pẹ̀lú rẹ̀ ńgbà tó bá wà pẹ̀lú ọmọ rẹ̀ bìnrin nítorí kó rí tiẹ̀ ti dàrú fánkádànù kò kí ló dé tìrù rẹ̀ kì í sí ọ tó bá dúró ìwọ àti ìyá ìyàwó rẹ̀ irú àwọn ẹni tìrù rẹ̀ máa ń ṣe bọ́yé èèyàn kan láàrin èèyàn gbẹ̀rún lọ́nà àádọ́ta láàrin èèyàn fifty thousand láàrin èèyàn kan òpònú tí ọ sọ pé tó ti ń bá mọ́mí lọ ń sọ̀rọ̀ àrò máa múùbù múùbù báwò ebí lọ fẹ́ kí ló tún fẹ́ fìyà ṣe so ẹ̀rí pé ṣetán ibi tó ti dáràn ìní ti máa bẹ pẹ̀lú yín ibi tí dáadáa ti yẹ kó ṣẹlẹ̀ àtìyàwó rẹ ó rí i pé ara ara wọn kàn tutù ní ọmọ wò pé kíni kíni kọ́lọ̀ ti fi ọtán kó wọn tó wò pé òun mistake ẹ gbọ́rọ̀ kí wàá lè tọ̀ nǹkan máa fi dáa tó ìyàwó rẹ̀ wọ́n ní ọ̀ gbọ́dọ̀ sún ọ̀dọ̀ obìnrin kan ṣé ń sọ ń bẹ̀ ni pé ilé àbíbò míì náà bí ká pa àwọn railway station à ń dúró de tírèènì tá a fẹ́ bá lọ Èkó àwa sì ń bẹ ní Kòtòǹgòrà òrùn adé àwọn bẹ́ǹchì bẹ́ǹchì bẹ́ǹchì bẹ́ǹchì tí wọ́n gbé kalẹ̀ lọ ibi tí òṣòbìn wà o tí mo lè lọ nà tí màá sùn mí <laughs> ibo lẹ́yìn oṣù ẹ̀bẹ̀rù ọlọ́ ń bo lẹ́sùn. ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ibi tó mi wà ní ọmọ wa ọmọ akẹ́tọ̀ inna Allaha ghafurur rahim torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tẹ rí yẹn wọ́n máa bẹ̀rù ọlọ́run tẹ́ bá wà ń lù tí wọ́n ti dá wọn mọ̀ tó bá ti lọ ọdún tẹ́nìkan kò ti dá mọ̀ yí ọ̀daràn burúkú ni wọ́n yà ọ gbọ́dọ̀ sàn ọdún obìnrin látìgbà tẹ́ ti wọkọ̀ ń gáràjì ọkọ̀ wa fẹ́ gbéra láago mẹ́sàn-án àárọ̀ àwa sì ń lọ Sokoto automatically ká tó dé Sokoto aago mẹ́wàá lé olù ààyè tó ti jókòó ti ọkùnrin wà gbọ́dọ̀ ẹ máa jókòó náà ẹnìkan tiẹ̀ ti kọ́kọ́ jókòó lẹ́gbẹ̀ẹ́ màmá kan tó ń lọ rajà màmá yìí sì múra tó yẹ pé orí rẹ̀ ọba àmà ó ṣẹ́jú bẹ́ẹ̀ lọ kò sí kankan tí ó mú ara rẹ̀ múùfù orí bẹ́ẹ̀ lẹ́wà ọ̀kan ń bọ̀ ni òróró tó kó sórí ó tó dín ẹ̀yìn ọkọ̀ sọ̀kalẹ̀ ẹnu mọ́tò ní kí i'm actually just let me check something over there mo fẹ́ rajà irọ́ ni o kọ́ kankan o tó bá ti wá lọ tó bá dé ọkọ̀ ẹgbẹ́ bẹ́bí ṣé wọ́n lè sún díẹ̀ bẹ́bí báwo yóò kó lẹ́gbẹ̀ẹ́ màmá yóò bọ̀ sẹ́gbẹ̀ẹ́ bẹ́bí tẹ́ ẹ máa tọ́fà téèyàn bá máa travel Ah ń bẹ láyé yìí tẹ́lá tí wọ́n á lọ tẹ́sí mọ̀ pé àwọn títì wa kò ní kòtò sá tòmátò bá ti gàm ayé obìnrin lórí rẹ̀ ó ṣubú sí tòmátò bá ti fẹ́ wọkọ̀ nàkà yóò ṣubú lù yọmọ wa sun àwọn oorun àbáàdì ó lè kó oorun máa dùn láàmú tó bá ti wọ mọ́tò ni àbí òye wa gbogbo dírámà yẹn yọ máa tó gbé rọ obìnrin náà dáràn òun náà lè máa sunrun rọ wọn máa rọlù ra wọn bá tilẹ̀ bá wa su la hawla wala quwwata illa nínú mọ́tò ẹsẹ̀ bí wáyé wọn ti mara wọn ni yóò bá sọ pé ọ̀rẹ́ yìí ọ̀rẹ́ akóbá ara wọn kọ́ àwọn ní ìyá ara wọn pẹ̀kí ó ṣe déédéé pẹ̀kí ó kó pẹ̀kí pẹ̀kípẹ̀kí ọmọ á ṣẹlẹ̀. irú àwọn nǹkan wọn yẹn oní ọwọ́ bẹ̀ wọ́n gbọ́dọ̀ sùn lọ́dọ̀ obìnrin ọ̀dà ìwà àtìyàwó rẹ̀ lẹ́jọ́ à ń travel ṣé bí ká máa dì mọ́ra inú mọ́tò náà nígbà tí èsì pọ̀ gbádùn yé wa Islam kọ́ wa ní ká tún ní tìjú tó wa àti màmá rẹ̀ lọ́wọ́ àmàdì má màmá ní dídì má ọkọ àtìyàwó à nígbà tí so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn já gbìyànjú láti ṣọ́ra wa torí pé òní yé ṣọ́ra rẹ tọ́lọ̀ ń fi sọ ọ́ di ẹni tí ń sọ òní yé ṣọ́ra lẹ̀ tọ́lọ̀ ń dọ̀ dára rẹ ni wọ́n máa dára kí wọ́n má bàa di ẹni tí wọ́n máa dára náà ní gbogbo ẹ̀kọ́ tá nàbì sallallahu alaihi wasallam ti ń kọ́ wa yìí má sùn lọ́dọ̀ obìnrin kankan tí ì bá ṣe ìyàwó rẹ̀ ilẹ̀ ń má ìyàwó èèyàn wa máa fẹjọ́ sùn kọ́ máa fi sùn àwọn alábàágbé pé ẹ wá kìlọ̀ fọkùnrin yòó tẹ́ bá rí tó fojú mi rí tilẹ̀ fi má séyàwó kan máa ṣe rẹ̀ hàn tọ́ kódà tó bá yẹ pé ẹni tó sùn ọ̀dọ̀ rẹ̀ yẹn màmá rẹ̀ ni màmá rẹ̀ náà ilẹ̀ onímọ̀ wọ́n máa sọ pé orunpa rẹ̀ wọ́n yà pé orunpa rẹ̀ ti pọ̀ jù ní ọkàn gbá ògiri ń pa ni ọlọ́run ló ní kí ọmọ sùn bí táwọn ọmọ wà bàbá ti fipá yọ wọ́n léyìn màmá lè máa sọ báwọn àmọ́ pé wà àti màmá rẹ ní oṣù nìkan náà kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ẹgbọ́n tẹ́nìkan bíi anabi sallallahu alaihi wasallam ó ní tí ń bá wọ́ ọ̀dọ̀ màmá mi náà ṣé máa gbá yọ̀ǹda anabi níbẹ̀ ní sọ rí ìyá rẹ̀ ń wò wò so lè sun ọ̀dọ̀ màmá rẹ náà bá anyhow so eléyìí náà ẹ̀kọ́ ńlá ni ò fáwọn obìnrin náà ẹ máa para máa para mọ́ ẹ má kàn máa sọ̀rọ̀ alẹ̀ ìgbà tó máa yín dé ṣe wa wa barakatuh aleykum salaam wa rahmatulahi wa barakatu má o ṣé kí n wale má ti ìyẹn tẹ́ bá ti parama ẹ parama dáadáa kẹ́ tó sọ fún pé kó wọlé ẹ̀hàn kìí sọ̀rọ̀ pé ebí mi náà mo bí ọ ẹ̀ kìíní kan ẹni tá a kù tíórì kìíní kan ẹni àìfara pamọ́ fún sọ yorùbá nù tó ń ti pé yorùbá náà gbá lérò yìí pé ẹni tó yóò rí ìhòhò rẹ kọ́ ọmọ síra alẹ̀ fún kìí ṣe ti yorùbá gbà lérò náà nù nítawọn gbà lérò ni pé ẹni tí ò ṣe é gbára pamọ́ sí tá a lè fàṣírí wa pamọ́ sí tó ẹ pé tó bá di wàhálà náà ń bẹ́nu ẹni tí ó bò wá láṣìírí àbùkátà pé máa gbé àṣírí wa pamọ́ sí ní ìṣọ́ gbèsè ó sì mọ̀ pé táwọn tó lówó bá ń lé ọká bàbá yìí màmá yìí ń bẹnu ẹni tí ó ràn ọ lọ sọ yẹ kó kó kó kó ọmọ sọ fún wa wá sọ fún wa táwọn náà ti mọ̀ ẹ́ lẹ̀ pé ọlọ́mọdé ara ìdátọ́ bá ṣẹlẹ̀ àwọn ń bẹnu ẹni tí yọ náwó ọ̀ràn lọ́wọ́ sí ọ. ẹgbẹ́ wa tó tún tẹ̀lé léyìí anábì sallallahu alaihi wa sallam ó ní la yakhluwanna rajulun bimra'ah illa ma'a dhi mahram akhrajahu al ọkùnrin kan kò gbọdọ̀ dáwà pẹ̀lú obìnrin kan àyàfi kí léèwọ̀ obìnrin yẹn wà pẹ̀lú wọn ọkùnrin kan kò bá jẹ́ dókítọ̀ tó fẹ́ tọ́jú aláàárẹ̀ ọkùnrin kan kò bá immigration tó fẹ́ ya passport fóbìnrin ọkùnrin kan kò bá jẹ́ ọlọ́pàá tó mú obìnrin pọ̀ sẹ̀ ọkùnrin kan kò bá jẹ́ bàbá dírẹ́fà tó fẹ́ gbóbìnrin láti ibìkan lọ ibìkan ọkùnrin kan kò bá jẹ́ lẹ́kítọ́rà tó fẹ́ ṣàlàyé àwọn fọ́múlà kan tó wà complicated <laughs> so ọkùnrin kan kò bá jẹ́ lè máàmù tó fẹ́ ṣàlàyé fóbìnrin bí ó sì máa wẹ̀ jánábà ọkùnrin kan kò bá jẹ́ olówó tó fẹ́ ràn án abẹ́gẹ́ tiẹ̀ gbogbo wọn ni wọ́n wọ bẹ̀ kò gbọ́dọ̀ dá wà pẹ̀lú obìnrin kan àyàfi kélé wọ rẹ̀ wà pẹ̀lú ẹ̀ ó rọrùn láti apply kọ́dọ̀ ọkùnrin kan kò bá jẹ́ bàbá fàtàwá tó fẹ́ sàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ẹ̀wọ̀n àwọn obìnrin yóò dẹ takútélẹ̀ fún ọkọ̀ bẹ̀ onáà ní ọkọ̀ gbé ọ̀tá pé tani tani ṣé wo lórí ibú <laughs> so torí ẹ wá ẹ mi níbèrè kò sí wàhálà oníbèrè ó mú yàn wá ẹjọ́ wá pẹ̀lú àbúrò ẹ̀ tó bá ti dàgbà ẹjọ́ wá pẹ̀lú ẹ̀gbọ́n rẹ̀ tó bá ti dàgbà ó lè wá pẹ̀lú ọkọ rẹ̀ ni mo rò ìwọ náà wá nítorí pé ọfẹ dà béèrè ẹ o sí ọfíìsì ìwọ kan nǹkan ẹ kó sí tóbìnrin ò lè ṣe yọkàn jáde ní ọgbẹ subhanallah olórí ibu <laughs> bó ṣe wọlé lọ́rùn mu tí ẹ bá bọ àwọn ah, obìnrin bẹ̀rù ọlọ ah, ìwọ bẹ̀rù ẹ lójú ọ wọlé lónìí tí ọba ti mẹ́nìkan wa ẹ jókòó níta kọ́ ni wọ́n jókòó mẹ́ wọ́n jókòó báyìí bíi ten meters sọ̀rọ̀ kọ́ yá inú ẹ kí n lè bá gbọ́n tó ń sùn torí kọ́ má bàa dáràn torobìnrin máa bá sí máa ń trap ọkùnrin àwọn ọkùnrin ọ̀gbọ́n tóbìnrin bẹ̀ so tó ń bá mú ọ tán lórí ìrẹ́ ọ̀sẹ̀sẹ̀ wá wá pé ẹ́ àti ní tó gbà lérò nù torí ẹ ọkùnrin kan kò gbọ́dọ̀ dáwà pẹ̀lú obìnrin kan. ẹ̀rí pé níbi à ń ṣe medical doctor ọkùnrin kan obìnrin tó àwọn èèyàn gbà pé èèyàn lásán náà gbogbo èèyàn wọ́n lè máa wọ pé medical doctor ti di obìnrin ọ̀dà wọ̀bẹ̀ wọn náà mú ìyàwó rẹ lọ sípítù wọ́n wá dúró níta pé lọ́ọ́ bá wọn wọ́n ní ọwọ́lé wọ́n ní ọwọ́lé ẹ̀jọ̀ wọlé ni pé kí ni kí ni tọ́ fún mi kí ni wọ́n fẹ́ tí obìnrin ọlọ bá medical doctor tí ó ti máa bá a sùn tọkọ ń retí ń tà ní kí kọ́yákọ́yá làwọn fẹ́ ṣe emergency level tíyàwó náà ó sì ti jáde ọ̀rọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ abẹ́rẹ́ tán gún mi abẹ́rẹ́ òun gún ọ ọ̀daràn torí rẹ̀ èèyàn kan tó bá jọkùnrin kò gbọ́dọ̀ dá wà pẹ̀lú obìnrin ẹ rí i pé òfin ọlọ́run tó bá wá téèyàn bá ronú dáadáa yẹn ó ní mọ̀ àǹfààní tó wà ń bẹ̀ àmọ́tẹ́ bá ronú dáadáa rí i pé ah, òfin yìí ti da pọ̀ jù torí pé ọlọ́run ló dá wa ó mà wá ọlọ́run máa ń tá a lè ṣe òun náà ni ó mú wa ṣe òun ló dá ṣe wa tá à ń ṣe òun torí ẹ̀ tó bá sọ àwọn òfin tí ó fi di wa lọ́nà eléyìí di wa lọ́nà eléyìí torí dáadáa wa ni kì í ṣe nítorí àìdáa wa gbogbo àwọn tí ń ṣèrànù tí ń ṣàìdáa náà tani máa ṣe tán tinú rẹ̀ ó tún dùn wàláì kò sí tán máa ṣe ìranù tán ṣe gbogbo ẹ̀ tán ìròrí kan wà sórí òun náà kò ń ti ba nǹkan jẹ́ yóò tún wá máa wá ọ̀nà sẹ́ni táwọn jọ ṣe ìranù tí òfin ní tù òǹfò tò á ṣe ń tọ́ da ní ìsìn mo mu tíì àti búrẹ́dì mo sì dìde òwúrí mi ẹ̀rú kí ló fẹ́ máa bà mí ó ní ibi tí wọ́n ti tí wọ́n ti jẹ kàkún tó mú kan yangàn nílùú ti èmi búrẹ́dì àti tíì mo mu wọ́n èmú yàn àwọn tó bá yẹ pé ní ìsìwà burúkú ló ń wù ó ní fẹ́kẹ́ nìkan bọ́ ńbẹ̀ ó sì ní wù àbúrúkú nǹkan kọ́kàn rẹ̀ ọbalẹ̀ ọmọ wà ní pé ṣé ìwọ ò rí mi lẹ́ẹ̀kan ṣé kò sójú tiẹ̀ náà kí wọ́n bá ti sọ̀rọ̀ ọdún tó ṣe ọ̀nà ah, ọkùnrin rí mi gbà ó so bọ́lọ̀ ń ṣe dọ̀mìyàn ẹsẹ̀ ìmọ̀ ahàyàn nínú ẹ̀mí yọ ma ṣe hila hilo hila hilo hila hilo èèyàn ò sì ní fẹ́kẹ́ nìkan rí so ìwà ẹsẹ̀ ká dínà sí àmọ́ tó bá ti jẹ́ pé maharam bá ń bẹ pẹ̀lú obìnrin obìnrin ti wà protected ó ti wà protected tọ́lá tá burú ọba ṣẹlẹ̀ tí maharam bá ń bẹ pẹ̀lú obìnrin kò ní ṣẹlẹ̀ burú tó bí ọba ṣe burú tó tí ọba ṣe maharam bẹ torí rẹ̀ bíbẹ pẹ̀lú rẹ̀ níwọ̀n nìkan nù bẹ́ẹ̀ náà ni islam ò tún gbà pé kóbìnrin kan fẹsẹ̀ lùsẹ̀ pé ń travel láì sí maharam pẹ̀lú ẹ̀ ìwọ lè má gbọ́ rí kọ́ máa tẹ́rẹ̀ dànù wọn sọ pé ah irú islam wo nu à lẹ́nu ẹ kọ́ padà sẹ́ni ọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọlọ́ọ̀ wọn á sọ pé irú islam wo nu ẹnìkan sọ pé tí wọn bá ṣe bẹ́ẹ̀ bóòlù àwọn ọmọ sì lọ skul tí wọn bá ṣe bẹ́ẹ̀ bóòlù àwọn ọmọ sì lọ camp tí wọn bá ṣe bẹ́ẹ̀ sọlọ lónìí kẹ́ ẹ máa lọ camp. ẹ̀sìn ọlọ́run ọba lélẹ́yìí káàmpù tó kù tó fi lẹ̀ kí ló gbé lọ́tọ̀ ọba kú ẹ̀sìn rẹ ni torí ẹ̀ ta ló wá ní kọ́ ọmọ lọ skul nítorí kí wọ́n ti sọ mahara ọ lọ skul dáadáa ibẹ̀ yẹn gan ni gbogbo bàbá yóò ti mọ iye ọmọ rẹ̀ bìnrin ó ní lọ báyẹn o ẹ wọ lágbájá wá sin àbúrò rẹ lọ skul tó bá ti kó wọ skul ó sì ti padà sáyé rẹ̀ máa padà bọ̀ ó tún pè ọ́ pé dáàdì a máa ba kéètì ìjọba yìí kí láti ṣe lọ mú àbúrò rẹ ọmọ yẹn gbọ́n mọ̀ pé òun ní válù yàtọ̀ sí wọ ó tún lọ dúró abẹ́rẹ́ nǹkan mẹ́ọ̀ níbi tí wọ́n ti máa wọ sọ́ọ̀lẹ̀ tọ́ ọ bá sọ̀rọ̀ àrẹ́ so ìgbà yẹn kó kọ̀ǹgàn ọ̀dà wọ́n á dìklẹ́ rẹ̀ pé wọ́n wọ wọ́n wọ wọn ò rí ọmọ yorùbá sọ pé ọmọ kú ọ̀yájú ọmọ nù lọ. so ìyẹn máa níyì kọ́dà àwọn tí ọ̀gbẹ́sìn yìí lọ títí nísìnyí ilẹ̀ haúsá yìí tí wọ́n bá ní skul yìí o girls secondary school ni níjọ́ tí wọ́n bá fẹ́ vacate wàá ka mọ́tò ò ní lè kà tán kálukó gbé mọ́tò wá gbọ́mọ rẹ̀ ẹ wo bí wọ́n ṣe válù àwọn ọmọ nítorí pé ọmọbìnrin ni wọ́n ṣé bẹ́ẹ̀ làwa rí ọmọ ní ìsìlẹ̀ travel láti Ògbómọ̀ṣọ́ yìí kó ló ń rí admission ní University of Nigeria Nsukka Nsukka yìí náà gbókọ yẹn ó túmọ̀ sí kó wọnú díẹ̀ sá so ọmọbìnrin ọmọ abẹ́rẹ́ jọ tún bá fẹ́ lọ ńsúka bó o láti wọkọ̀ ó léwu ó léwu láàrin ilẹ̀ Ìgbò abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tí ẹ bá lọ kú sọ́wọ́kọ́wọ́ ó léwu tálá ní kó sìn lọ ọmọ náà gbọ́ ọmọ yìí pé ah, I did not come here on my own bàbá mi ló gbé mi wá ẹ̀gbọ́n mi ló sìn mi wá ó náà máa rántí gbogbo ọmọ ata lòún ṣe unlike ah, dáàdi wo lọ dààmú pẹ̀lú anybody dáàdi wo lọ dààmú pẹ̀lú anybody ọmọ lè sì wà hù torí ẹ tó bá gbófin Ọlọ́run kìí ṣe pé kó ọkàn máa yanu kó máa tako ní òjì ọ̀la eléyìí ọ̀nà àti sórí ibú ni wọ́n máa bẹ lọ́n ìwọ́ lọ́n ṣe ń rọrùn fáwọn náà láti tẹ̀lé Ọlọ́run sì ṣe ń rọrùn fún ọ láti tẹ̀lé torí ẹ islam ó kún obìnrin lẹ́ni àpọ́nlé yẹn tí èèyàn bá wá jẹ́ ní àbùkù òun ò ní mọ̀ lápọ̀lé wọ́n máa sọ pé wọ́n inferiorize àwọn ni wọ́n fẹ́ sọ àwọn adìẹ ẹni tí wọ́n máa fà ń tẹ̀tẹ̀ láì jẹ́ pé àwọn fọ́ lójú tí wọ́n ń wò kóbìnrin ọ̀gbọ́n ni actually what a man can do hmm, wọ́n máa tanra wọn jẹ a woman cannot kó ṣe wá so nítorí di eléyìí báyìí ó yẹ ká kíyè sára èsì kíkọ kàn gbéra rẹ kalẹ̀ kọ́ sọ́ra rẹ di advocate à ń ta kò fi ọlọ́run òfin ọlọ́run ọba nu kò ṣe yí padà ó ju agbára gbogbo wa lọ. obìnrin wọn ní ìwà ọkùnrin ọ̀gbọ́dọ̀ wà pẹ̀lú ẹ̀ sọ́wọ́n pé nítorí pé wọ́n ń wọ́kọ níìsì ẹ̀yìn ilé bàbá rẹ̀ ni wọ́n ti máa wá bọ̀ ẹ̀yìn ilé bàbá ó sì sókùn gbogbo aburú lè ṣẹlẹ̀ òun ti fún ọmọ àrògiri fún ọmọ àrògiri ńgbọ bá yóò rí i pé o tiẹ̀ ní báàlù tó ń fẹ́ yọ pọ̀ tì ẹ yìí ṣe dúró wájú lé níbi tẹ́ni tí ń lọ tí ń bọ̀ tí ń rí yín kí lẹ̀ ń sọ ganan rí tí mo fẹ́ fẹ́ ọ ìfẹ́ ọ ló wà láti kọ́ ọmọ wa lójoojúmọ́ <laughs> mo gbà ń gbà bàṣíkè nọ́mbà wọ́n á sọ pé ọ̀wá kọ́ ọmọ wa lójoojúmọ́ kí n máa sọ kí ni. tó tún wọn tó tún fi wá gbà pé àfi ká lọ gọ sí kọ̀rọ̀ aburú ọmọ ṣẹlẹ̀ ok ẹ bàbá rẹ wọn làwọn fara má kọ ma kẹni tó fẹ́ fẹ́ kọ lọ máa dúró pẹ̀lú rẹ lára ògiri lẹ́yìn kùlé nǹkankan so tó bá mọ̀ kó fẹ́ fẹ́ ọmọ wọn wọlé ni ẹ wọlé kẹjọ discourse wọn wá fi ọmọ wọn lẹ. àti mo fẹ́ fi ọmọ yín nínú yàrá kan kò sẹ́nìkan tó jẹ́ representative tàwọn bàbá pẹ̀lú wọn bẹ́ẹ̀ aburú ṣẹlẹ̀ àbí òní ṣẹlẹ̀ nítìní yóò tún jẹ́ pé fún wọn pálọ̀ wọn fi máa dáràn kò burú tó bá wọlé yín àmọ́ káwọn ẹ̀gbọ́n rẹ̀ náà jókòó kí ló fẹ́ sọ gan táwọn gbọ́dọ̀ gbọ́ ṣe pé nǹkan kan àtẹ̀fẹ́ sọ táà gbọ́dọ̀ gbọ́ kí ni mo fẹ́ fẹ́ ọ ẹ dákun sọ ọ̀gbọ́dọ̀ gbọ́ ẹ mọ́ so ẹnìkan ní ẹni tí ò bá ti mọ báwo náà ṣe ń bófin ní sọ̀rọ̀ tí wọ́n fi gbọ́ pọ́lọ́ rẹ̀ kọ̀gbọ́n tó ẹ gbọ́rọ̀ abọ́gọ́ ọkọ̀ nítorí pé kọ̀gbọ́n tó tẹ̀yìn sọ zina náà ni máa ń rìsọ́ọ̀tì sí zina ni máa ń rìsọ́ọ̀tì sí ókè ọmọ wa nù sówù ẹ̀ ó wù mí pé bàbá rẹ̀ kún ọ wá bàṣẹ́ náà káwọn náà bá ti wá tẹ́sí rí pé tọ̀ àwọn wa ọmọ wa so a fi gbéyàwó sígbà báyìí lọ́ba tán àmọ́ ńgbà tí èsì pé ìyàwó ni wọ́n fẹ́ fẹ́ lóòótọ́ nǹkan míì lọ ń wá ìdínú tó fi jẹ́ pé bọ́bá ló ń fẹ́ fẹ́ àwọn ọ̀nà bá wà lẹ́ẹ̀mẹ́ta ẹ̀ bá ní rí wá mọ́ ikú ọmọ yẹn ti le jù bó ló ṣe le kò sọ́ra lẹ̀ kò sọ́ra lẹ̀ báwo fúta ni. sọ wọn lọkùnrin kan àti obìnrin kan ọ̀gbọ́dọ̀ jọ wà àfi kí ṣètọ́ni oṣù kẹta wọn kìí ṣe excuse ẹni pé torí pé mo fẹ́ fẹ́ tó o bá fẹ́ fẹ́ náà ẹnìkan gbọ́dọ̀ wà ń bẹ̀ tọrọ tẹ ń sọ tí ò ní etí rẹ ò ní dì sí torí kọkùnrin kan àti obìnrin kan bá ti jọ wà ìtumọ̀ pé ṣètọ́ni oṣù kẹta wọn ọ̀rọ̀ sọkúsọ wọn mà sọ tí ẹ bá ṣe sọ̀rọ̀ sọkúsọ wọn mà wòwò kú wò ọ fẹ́ ṣèṣekúṣe. So at the end of the day zina ni ọ̀sẹ̀lẹ̀ torí ẹ̀ ìsìláàmù ti ẹ̀rí pé ìsìláàmù da púpọ̀ púpọ̀ gbogbo ohun tó ní èèwọ̀ ni ó dínà téèyàn tún lè bá débẹ̀. kọ́lọ̀ ẹlẹ́dàá kó dákun kó tún wá sí gbogbo àwọn ibi tí a kù díẹ̀ sí ọlọ́run dákun má dá wa dára wa tún wá sí òṣèwà lọ́kàn nínú àwọn ẹrú rẹ̀ tòótọ́ gbogbo apátá lẹ́lẹ́sẹ̀ ká máa tọrọ àforíjìn lọ́dọ̀ olúwa ẹlẹ́dàá wa torí pé aláforíjìn lolúwa ẹlẹ́dàá wa ọlọ́run ọba kó ràn wá lọ láti tọrọ àforíjìn kó sì ṣe tútú bá wa àtàforíjìn tá a bá ń tọrọ láti ẹ̀wọ́ gbà subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. afa ibeere ayo kasila aleikum salaam. سلام عليكم كسؤال سمع سلام عليكم كلنا وان القرآن أما كذا السلام عليكم لو تدعش nítorí gbà tí wọ́n sọ fún asalaamu alaykum ó ti fi hàn pé sálámà tá a mọ̀ ètí máa wá látọ̀dọ̀ lọ. Nàà Sọ̀rọ̀ kọ́ lọ́n sọ pé wal malaikatu tadkhulu alayhim mi min kulli babin salamun alaykum. Nínú àwọn sálámà táwọn a máa máa ṣe sáwọn múmi níjọ́ gbẹ̀ndàl qiyama lal janna. Torí ẹ̀ la sọ pé tó wá pé salamun alaykum ọ̀dà. شو الله عز السلام عليكم قلنا الدرج نعم عليكم السلام السلام السلام السلام tí wọ́n bá sọ pé salam wọ́n náà pé salam. àṣàkáṣà tí wọ́n kó wá láti ilẹ̀ lárúbáwá ni nílẹ̀ lárúbáwá ọba yẹn lọ́kàn jẹ́ àwọn ẹlòmíì ẹ̀sìn ọ̀dùn wọn la tí wọ́n bá sọ asalaamu alaykum salam asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh salam kò burú ó takò àti ọlọ́run wa idha hayyitum bi tahiyyatin fahayyu bi ahsana minha aw rudduha tó máa sálámà kásì ètò dáa jùlọ ní kẹ́yìn òfin dáhùn àìkò lè ṣe é tó dáa jùlọ ẹ gbọ́dọ̀ ṣe déédéé tí wọ́n ṣe sí yẹn tó sálámà sáwọn bí ìsìláàmù ti ṣe wí sàlámù wọn máa dáhùn aburú rẹ̀ ti hàn láti fi tí wọ́n ti ń ṣe torí kìí ṣerú wọn nìkan iná lọ́wọ́ à ń lò wọ́n pa jùlọ tí wọ́n á gbé àwùjọ tá a wà àwùjọ tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam níbi tá a ti kó àwọn akẹ́kọ̀ọ́ wa láti fi kíbi láyé gẹ́gẹ́ bó ti máa ń ṣẹlẹ̀ ní al-Jami'atul Islamiyya ní Madina ẹ̀rọ àwọn tó ń Islam bí àwọn òyìnbó àwọn ọmọ Amẹ́ríkà táwọn bá ti dé torí pé gbogbo nǹkan tí wọ́n ń kọ́ kéékèèké yẹn àwọn fẹ́ apply rẹ̀. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ó lè má gbọ́ lárúbá kankan ju eléyìí lọ. ìgbà tí wọ́n dá lọ salam. ṣé ah. wọ́n sọ pé ní kẹ́ léyìí tó dáa ju ètò ẹ̀sìn sí lọ àìlèṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ sì dá déédéé ètò sí padà lọ ẹni tí wọ́n sọ fún ìpẹtọ gbogbo eléyìí ọkàn salam díẹ̀díẹ̀ òun náà wà ní sálámà bá a mọ̀ sọ́yà kí sálámà tó kún ní ṣe tẹ́lẹ̀ asalaamu alaykum gbọ́dọ̀ tí mo kékeré wọ́n fi dáhùn sálámù sálámù wọn mọ àrùn wọnú kókò tó tó asalaamu alaykum àwọn kálukọ́ ọmọ lọ́lọ́ rẹ̀ só mú mi ní ọba àti pé mùsùlùmí sí mùsùlùmí láwùjọ islam àsálámà mà torí pé àti mọ̀ kí tá a bá sálámà wọn ní dáhùn kí ẹ ti kó fi ṣèkà ọ́ torí pé wọ́n ọba àjẹyà rẹ̀ ọba àjẹràn rẹ̀ ọba àjọmọ̀lù rẹ̀ rárá o àwọn náà láàrin ara wọn ṣe ń ṣe náà nù. àmọ́ yóò mọ̀ dùn àwa nítorí pé islam làwa ń wò pọ̀ pa wá pọ̀ ìyẹ̀kọ́ tí islam sì kọ́ wa kọ́ lẹ̀ ń lò ẹ̀ náà. torí ẹ̀kẹ́ nìkan má gbé sàlámù wá bí o asalaamu alaykum àbí asalaamu alaykum wa rahmatulah àbí asalaamu alaykum wa rahmatulah wa barakatuh báwọn kan ṣe lọ ímpọ́tù allahu akbar kíní akbar kúrò <laughs> pé yé wa allahu akbar kí wàá ní allahu akbar ẹgbọ́ rubbish torí ẹ má ẹ má ímpọ́tù sàlámù náà wà bí naam maaleykum salaam ẹ jẹ́ máa ti kí ọ pé sàlámù aleykum wa rahmatulahi wa barakatu bóyá ni wọ́n ṣe fi kàn wọ́n lọ́n sọ pé ọmọ kìrọ̀ tó wù náà naam aleykum salaam. wọ́n ní tí yẹn bá yán àbí yẹn kọjá lẹ́gbẹ̀ẹ́ àkìtàn tí yẹn lè máa ṣe a'udhu billahi minash shaitani rajim kò sí lákọọ́lẹ̀ tó bá yán má jẹ́ ọmọ òun ṣètọ́nù ọmọ fi ọrẹ rìn tọ́lọ́dọ̀ ṣètọ́nù ló ti mọ̀ wá ó máa ń fi atẹ́gùn sáwọn èèyàn létí ó lè fẹ́ sẹ́yìn méjì mẹ́ta létí àti táì torí ẹ̀ lórí tẹ káńkó ṣètọ́nù yóò máa fi yín rẹ́rìn torí ẹ̀ lànà bí sallallahu alaihi wasallam ń sọ fẹ́ni tí ń pé pa ẹnu dé kí ọmọ wọ̀ bẹ̀ yẹnni kí bá a ti fẹ́ yàn á máa gbìyànjú láti dá padà ní jẹ́ kí ayanu ṣe ń fẹ́ ká yà. á sì tún fọwọ́ sẹ́nu wa kí ṣètọ́ni ọmọ bá wọ bẹ̀ ọ̀dọ̀ ṣètọ́ni ló ti wá ìsìláàmù wa sọ pé sọ pé a'udhu billahi minash shaitani rajim ńgbà ṣùgbọ́n àwọn bàbá kan látàrí ìjọ wọn ti dá síta gbogbo èèyàn tó bá gbọ́dọ̀ àwọn bàbá nígbà tá à ń kọ́ kí ó ń kéékèèké tẹ́ bá gbàgbẹ́ kọjá kálukú tẹ́bá kọjá gbára kìtàn ìsìláàmù ọ̀sọ́ pípẹ́ sọ pé a'udhu billahi minash shaitani rajim màdé èsìpọ̀ fẹ́ yàgbẹ́ èsìpọ̀ fẹ́ tọ̀ allahumma bismillah allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith èsìpọ̀ fẹ́ lóṣù èsìpọ̀ fẹ́ sìgá àbòfẹ́ tọ̀ òbúkátà láti sọ to èèyàn sílẹ̀ pé kò sí máhàrámù rẹ̀ pẹ̀lú yín kí ló wá sínú lé yín náà. ẹ wá dé bàbá sọ̀rọ̀ bóyá alámì fàágùn yẹn bóyá kí ló gbé wọlé. Ọwa, ọwa, hàn ọwa ràn ó sì ti wọnú lẹ́yìn ẹ̀yàn sọ pé kò ń so ń tà ní kó ti wọnú lé ẹ mo rí sísè so ń tà ta lọ ọlọ́run ràn gbogbo wa lọ tẹ bá ta lọ gbà mo rò pé yé wa ẹ̀rí kan Yorùbá gan sọ ìpín Ah, téèyàn bá tọ́lọ̀ rí yẹn jéèyàn náà rí yín ọ jẹ́ èsì fún ọ̀rẹ́ tóun àtìyàwó rẹ̀ jọ ń yàrá tán wá tilẹ̀kùn rí wọ́n á ní ìtọ́kúlọ́ ó lọ́lọ́ ra ha ọkàn ń ṣe bàjẹ́ báyìí wà pẹ̀lú obìnrin máa ṣe nǹkan kan ìbọ́lọ̀ rí wa wọ́n ọ̀dà rí yẹn náà rí yín torí ẹ̀ ńgbà tóbìnrin já wọlé yín ó lóun wá ràn lọ nsóńtà nsóńtà nítorí tí wọ́n bá ràn lọ́wọ́ ní kọ̀kọ̀ ó lè fẹ́ dúpẹ́ orí kò expect pé o lè fóun tó ten thousand ìwọ sì ti fún ten thousand appreciation tó wá fẹ́ fi hàn ní pé ọkẹ́ dìmọ́ ni yóò dáa fún yín dáàdì yóò dáa fún yín dáàdì báwo ti kó bọ́ báwo so ìwọ náà alára ṣètọ́ ni bẹ́ẹ̀ lọ́ba a máa sọ fún pé padà wá lọ́tùnla abẹ́rẹ́ gẹ́tì ẹ̀ aha tọ́ọ̀bá sì fún òun ẹ̀sẹ̀kì fòfò tọ́ọ̀ wá fún lọ́ba jáde ta lọ́ba ní a asọ́daràn bàbá yìí mo rò pé gẹ́tì ẹ̀ lọ́bọ̀ ló kọjá òní lè tún ṣe lẹ́yìn náà kí ni ilé wa fẹ́ máa wà sí sílẹ̀ African level yẹ́ bófin ṣe wà nínú ẹ̀sìn wa kí lẹ fẹ́ máa sílé lẹ̀ fún sọ yẹ kí lè wọ́n mọ wà ń pè ni kọ́dà bẹ́ẹ̀ ha nítorí pé tó bá wà ń títì ilé yẹn ò ní ọ̀wọ̀ anybody kọ̀ọ̀kan lè jump wọlé yọọ gba ìyọ̀ǹda kó tó lè wọlé ókè ta ló fọ́n yọ̀ǹda tó fi wọlé ah mọ́kàn sílẹ̀kùn wọn bá bá ń sisi ọba ń sisi náà sọ pé kọ́ wọlé ẹ̀rí pẹ̀lú ọba so ilé yẹ kọ́ lọ́wọ́ tílé ọba ti lọ́wọ́ gbogbo nǹkan tí ọ̀dà lè máa wọlé wá báyìí. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.